أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله قرأتها أنا أنيا تشالي في سورة آل عمران آية دليكا بايا أوغوا نيومتا آية دليكا نيوغوا نيومتا aya 133 surat ali imran èyí ni oṣù ramadan ìnolu òkà èyí ni ṣáàlìjì yóò dùgbù ìhọ́dọ́ 1438 ọdún dùgbù ní ìdèlé mẹ́lẹ̀ yóò pẹ̀gbọ́ anyọ́ 1439 ọdún dùgbù yi deli mele nyugwe wanyo mele lau bi hijira nabi sallallahu alaihi wasallam fi makka ti medina ya shodidi kwa yi uchu gregorian calendar uchu ekelu inolume gbibi ifodo 2018 inshallah eshi bukadokadwa kadi shaya 132 isratu al-imran mọ́nà àtúwálẹ̀ èṣí èyí masalashi gulami kàtùlẹ́bì tí a yá chánẹ̀ páyà 133 isratu al-imran alẹ́yẹ ká gbọ́ kí èkú ṣe wọn وسارئوا إلى مغفرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وندو الله تبارك وتعالى يا جواولو إنه وسارئوا مرولي يقوم أدرى كنه المسارعة وشكا كنه warule kadumi ọgba omi arule kudu ọgba almusa abakọ warule anajunaju kadumi ọgba omi anajunaju kudu ọgba ẹni kuma adọ́ akini musa abakọ dẹ kẹyí kuma adọ́ sáàrí uji kakini inaju imajaka ni ti ti kẹdu na ọgba wẹkpọlie tọ́jú àkíní sáàrí o mẹ́hẹ́ rẹ̀ turuku mẹ́híká iká ilẹ̀ amákùfẹ́rẹ́ ti mẹ́rọ̀ bí kò kúmẹ̀yìn àgbà àdúbà púpọ̀ ń dùmẹ̀ mẹ́hẹ́ rẹ̀ ibi yìn àgbà àdúbà púpọ̀ ń dùmẹ̀ wà jẹ́nà ti mẹ́yà àlìjẹ́nà ohun tí ó yálè pàánẹ̀ ohun àgàmá tákìṣù náà bá àlìjẹ́nalẹ̀ rọ́ìdẹ̀ ma àlìjẹ́nagidẹ́ pìrìpẹ́ ma ń wọ́n ṣe tẹ́ àdìdẹ̀ àbúyá lèlè mọ̀tẹ̀kì àbúkùmọ̀ra ìlọ́jọ́ ìmígidẹ́ yìí allahu tabaraka wa ta'ala ìmìnì tíjú gidi wọn àgàgí ní àmà dábà àlìjẹ́na àti àmà tó kọjú àmà dábà yìí wee egụghakị na ede abụk ma ọjọọ minugunugu na ụdị ibụk ma ọjọọ ena-edu aka kwụ nwa achụkwa ọjọọ enwụchi egwu ma nwa kone n'ike na-educha nwa ma ka gị n'ihi ohun dị ibụk ma ọjọọ daa ọjọọ lefete ohun n'ike ka nwaanyị eneke menwe ile ya ama kakini ide ama to ko ene dugi ma chame ngile ni ya ama kakito ide abo ma to ko yodan ba me olere alladina yunfikuna fi sarra o shi kakini ama to ko yo macha do macha chatiku yunfikuna ti e chatiku de àti kò jẹun atịkọ ọkọ atịkọ onyi educho na ele gị gwu atịkọ ana okwu ebu nwone gị duche abagagide atịkọ ọlụ mụ na edu chichatịkọ ya alheri ọmọdụ akịni yóò fi kó tóun abúgálà akịni àmà akpẹ̀wọ̀n bíẹ́ bókù máa pẹ̀wọ̀n bíẹ́ ewu màmá jà péjú gidi ìgáàlì pẹ̀wọ̀n jẹ́lẹ̀ ìgbìyànjẹ́ hmm? so àmá ṣàtìkò màmá jàpéjú gede alèzínà yóò fi kò má ṣàtìkò àdínì ọjọ́ má ṣàtìkò àmàdọ́ ọjọ́ yóò fi kò náà fi sọ̀rọ̀ àtìkò gede má ṣe ẹgbà ẹlọ́lá wọ́gbọ̀rọ̀ ẹgbà àkànyàmà wọ́n ṣàtìkò tọ̀yìmí abájọ iṣẹ́ ń kú ẹ̀ṣẹ́ yìí ẹkọ̀lá fífẹ̀bílìláì àtẹ́lẹ̀ olókàlì jẹ̀rẹ̀lẹ́tẹ̀ ìtọ̀jẹ̀ lútọ̀ àìṣẹ̀ gbó ẹnẹ̀gẹ̀ àdáàgẹ̀ àdọ́wọ̀ yìí nígbà mẹ́lá ẹ̀wà ọ̀tàkìtàjò yàtí pẹ̀kìdálẹ̀ àtẹ́lẹ̀ ìkìṣìgìdè ó máa bì iye ọmọ kì ọ́ṣìgìdè àbẹ̀kẹ́ kìṣọ́ ọmọ àti bọ́tìn iye ọ́tọ́ làmúmútajú kì máa ṣọ̀bàtà àtẹ́lẹ̀ kálà lásìkà ẹ̀kẹ́ àdójẹun kò máa ná dọ̀ọ̀ kó dúkẹ́rẹ́ dúdé mi kì àgbọ́ àtẹ́lẹ̀ kálà atini turuka ti tiles ọ̀tara ajejehu atini rọ́ọ̀gọ̀ mẹ̀mẹ̀lẹ̀ ká kó gbogbo ọ̀tara lẹ́má tẹgbàdókù mẹ́kọ̀lá gidẹ́ ẹ̀hùn kùmẹ̀ ẹgbọ́ kàmù náà kàtí àkíní inṣàlá abánẹ̀ṣẹ̀gbé ti ẹ̀mẹ́gbìyàn yẹ́ gidẹ́ ẹ̀mẹ́ dada ẹnẹ́gì ákẹ́ àkíní ánẹ̀ṣẹ̀gbé ti gidẹ́ ẹ̀lẹ̀tí àkáùntù ti nẹ́jì báńkì ojú yìí ó ọkẹlẹ̀tì ilẹ̀ tó máa wá awá awá ọ̀làmí ẹni tí àkáǹtì mọ̀ múnẹ̀ mílíọ̀nù mẹ́ha dàkí tó gbé lálólú ìyíkìdọ́ yóò kí adúnyájá iye mú orírí àmọ́kúnlẹ̀ kìí gbé lálálẹ̀ yìí àmá tààlẹ̀tàálẹ̀ ní lákàákì ní abánẹ̀ṣẹ̀ gbìtì tó abẹ́nẹ̀ kí mílíọ̀nù ọ̀ọ́ dàkí jẹ àkáǹtì lálólú agàkánẹ̀ṣẹ̀ gbìtì ha ẹni èkìtì

tọ́jú ẹjẹ́ wọn ń dòwò àdúrà kàmẹ́lá kú mí ìjì àṣẹ rẹ̀ tí ó túnra bá nílẹ̀ àmàtọ́ ẹgbà ẹlọ́lá pẹ́gbà ìgbìtì ẹdí hùmà ẹmàkàkẹ́ ẹdí àmàṣọkọ̀ ọjọ́ tó dẹ́ àmàṣọkọ̀ ọjọ́ nẹ̀wọ̀n dúkì jẹ́ ọkọ̀ ẹ̀kẹ̀ ṣọ̀bàtàun divide by ọjọ́ ogún ika ni yi yo yakame gwan taki yi mi ke ade ni ke de kame yakame gwan de yo e ma jene ga joko yo ne ni kijin en ya du be ki e du kani ne o kene la ya du wo na aba ki ni le ya lu bi taka ne ke du yi ama ne ga joko yo ba ogbodo oko le pa ku chaka ne ki du yo ene ga joko yo e ka ni aja ka chu ginya odo pa ku chaka

inyede ujue keji wal kadhimin al ghaidha amada wedo mi anwedo one make ko ngachu e makubalwe o ngatini jali we ache makubalwe ngene latini one ache alati makala chu ngachu e wege ache ache makala chi ngachu mu iya ate de mune eno la lewe ketona kele gudu e made amachu ko yone ye kola lekele gudu

ọyọ́ kẹ amúyójú ń kẹ akọ́ ànà ọ̀làgídẹ́ yìí kẹ ó ń gá ayé yẹ́ jẹ̀ní tàbí ayẹ́tọ̀ wọ́kẹ́ àkúlẹ̀ṣẹ́kẹ́ abẹ́gbọ̀gbà oṣẹ́ l'akadémi wọ́kẹ́ àkúlẹ̀ṣẹ́kẹ́ òyàkẹ́ oúnjẹ ẹjẹ́ àtọ́gbàgẹ̀ ló ń ẹ́ ṣàkàyà àtọ́gbàgẹ̀ ní ìbá òpó yóò yẹ́ ṣe yìí ìmádàá lẹ́nu ẹ̀ pẹ́yànẹ̀ kò ń pẹ́yànẹ̀ agbìtì méjì máa lójú ọ̀bọ̀ sínú màkà rẹ̀ ìdẹ́ gbogbo òun àtọ̀rẹ́dà sàmáyàmdà ẹ̀kọ́ yọ́sí àwọn ẹ̀dọ̀ kò máa tẹ́ ẹ̀múdó bá àmàdà àwọn ẹ̀dọ̀ mi wà láàáfíìnà ànínáàs kàmúnẹ̀ tíní ọkọ̀ ma tí ẹnẹ́kìmẹ̀tùmá ṣàpábẹ́mà ọ̀nálẹ̀ ìmẹ̀tùmá kùmá ọdún bí ọ̀nálẹ̀ ẹnẹ́lẹ́nu nǹkan òjá jẹ ọ̀nà máa rìn ní ẹ̀dọ̀ ìyẹ́ kákátá jẹ́ gbọ́n máa jẹ ọ̀lẹ́ ìmádàálẹ̀ ẹnẹ́lẹ́tù nẹ̀yìn tí gbẹ́ kó máa ọ̀dà bí wọ́n jẹ ọ̀nà máa rẹ̀ ẹnẹ́lẹ́tù nẹ̀yìn tí kì á náà ẹrẹ́kẹ́ yàgò káyẹrẹ rẹ̀ ẹnẹ́lẹ́tù nẹ̀yìn tí kì á nù sí kì á gò

ẹ̀hùn dúkà ní àmúlò tí náà jẹ́nà àdọ̀kọ́ àti náà jẹ́nà adùnmàwà tí náà jẹ́nà ugbéjú àdù tí náà jẹ́nà ìdàdàkọ́ yóò ṣe ákàtí dàdà àdìdàdà alánẹ́ tí náà jẹ́nà ukọ́lọ̀ ọwọ́ kọjọ́ dún wáyé àdù tí náà jẹ́nà ilé gbogbo ẹni ṣàkàtọ̀rọ̀ ayé ẹ̀dùn ṣọ̀jẹ̀ká ẹ̀dùn wọn yóò sákọ́jọ́ kí náà jẹ́nà ẹ yani metin aljanna mai biyo ji aljanna fa sa'aluhu alfirdaus aljanna firdaus mai bi fa innahu ala aljannati wa awsatu aljannati yani aljanna firdaus un data ta le pako un wa washi awsatu ma arabawa ki arabawa ki awsatu ba am tiyo tunde wa minhu wa minhu tafajjaru anharu aljanna e aljanna firdaus na maji duki da aljanna ki bogore firdaus shi en shetan o ma ma pa ko shaka وسقفها عرش الرحمن امون كشي روف باربا تسقف ọdọ̀ ikú ma ní àtẹ́ yìí ọdọ̀ ikú ma ní àtẹ́ kòmí máa wọ́n wà nẹ̀mẹ̀ ní fún àrẹ̀bàdọ́ àkíní sákọ̀fù yìí ẹ̀wọ̀n lẹ́sí ẹgbọ́ ìsúrọ́tù lẹ́wàákì àyàkíní ìsúrọ́tù tóòrùkú òkè àkíní wọ́túr wọ́kìtàbí mastúr fi rọ́kì manṣúr wọ́lbẹ́yìtì ma'amúr wọ́sákọ̀fì mafọ́ asakɔfisi ɔrɔ yi kuma ne atɛ komi kpaahu kekete maa ŋun woda baa yi yɛ ɛŋun dukere yi yɔ ɛnikɛnɛ dulɔ dɔ lɛ ɔrɔ yi kuma ne atɛ lɛ tiɛ de a b'a yɔ esili ni ma se tɛ ari ma de esili ni ari ɛŋun ma de esili ni di a dɔ ɛyɛ yɛ ne kaba o yɛ ari esili ni lɛ ẹ̀yẹ jẹ́ oúnjẹ nẹ̀múnẹ̀ àṣàṣáyà àdúsí sílì ní ẹ̀yẹ jẹ́ oúnjẹ nẹ̀múnẹ̀ sílì ní pọ́kítí igbélé ọlá sílì nílẹ̀ òun àdúsí sílì nẹ̀wì ẹ̀yà e oúnjẹ nẹ́ka ìyẹ́hùn ti amádọ́ simenti ma họ́dà yà ma tẹ̀lẹ̀ ma rẹ́pì simenti pàtẹ̀gbọ́ abọ́gá nẹ̀mọ́ akẹ́kọ̀ọ́ fún àrọ̀bádọ́ kunga ne duri ka ma wunyi kuma da ba mu bu asako fun araba do ehun kuma ne du ehun kuma ne du ehun kuma du bate unyi ma fun araba do sako fun so agba mu ne du chile agba mu ma eh, amado cameroon le agba mu long span le agba mu le du iya chaka che igbe ne du bu ko mi ma weje omen asako fun araba do so anabi sallallahu alaihi wasallam ainihi aljanna firdaus ba enwukwumadụ ugwu atenge egwu sakọfụ ha enwukwumadụ ugwu atenge egwu ba arṣi rahman al'arashi ojú arahmani ohun sí rufi na wẹ́wẹ́ àjẹ́ nílẹ̀wù al'arashi bojí ẹ̀má ohun ala aláwọ̀ tàbárẹ́kà يبقى والذين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله نعم ذكروا الله فاستغفروا لذنوبهم إن عدوا لجبا فمن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وإن الله تبارك وتعالى ينهي وجوه ما تكون جو من ذلك أبينبا والذين إذا فعلوا فاحشة ṣeun ka abẹ́lẹ̀ manya ọkọ́lá abútabú ṣe abẹ́lẹ̀ manya ọkọ́lá abútabú ọládú ṣe ẹ̀hùn kí kùránì gbéjú adọ́ abútabú olólòlò ṣeun dá kọlọ̀sìnà abutabu ọkọ́lá abútabú ṣe a innahu kana fahishatan wa wasa a sabila izina wọn yọ kọgbẹ́ lọ́wọ́ amma a mukọ́lá abu ta buce nana turu allahu tabaraka wa ta'ala yanihi wa man yattabi khutuwati shaitan fa innahu ya'muru bil fahsha yana ne ya ce ne ki ya ta ite ibili da yana ya ce ne ki ya ta labe ibili ibili ta mukọ́lá abu ta bọ́ọ̀lù jujuju shi ya kama kuma ce pati kuma ce yi kọ́lá abu ta bọ́ọ̀lù kuma tido ona kala e ga tido kamu da kuma jage ya ta kimu ise yahin eno da dunu we chini tido o da gide ya ta kende ma ni yehu ni shegi tidamu we ta wakam dunu ken am dunu ya tide e o ta ti gba ko me mo kuroji we ya o ya o ya da ene o ma gba egbe

pẹ́ṣítàkì bá àti ayọ́nú ayọ́ ìṣe jàlámà ìmáàrin lọ́wọ́ ayọ́ lẹ màtílò ma kẹ́ àkíní ayọ́ ìṣe díhẹ̀ ọdún gáyọ́ tíyàn àníbì káwọn àkú ẹ̀kẹ́ ṣayọ́ àmọ́ ma kú sí ìbìlì ìkùnmọ̀ ayọ́ ẹ̀mà ẹ̀wọ̀kẹ́ àkú ayọ́ ìṣe pẹ̀lú wọ́n wá ṣe na kàmọ́ ní ẹjẹ́ agùnmá kùmàdá àjùmọ́ ìjò yíba kọlá àbúta fún àjùmọ́ àṣílẹ̀ alfahisha kọlá àbúta fún àjùmọ́ àṣílẹ̀ mọ̀ kúmà gíní mẹ́yà chawere kúmẹ̀ chabapa takú ẹ̀kọ́ ẹ̀yàwẹ́ mẹ́lẹ̀túbà dùótó mẹ́mú kúkú kàdúkó ìmẹ́dà mẹ́mú hekọ́rì kàdúhé ìmẹ́dà mẹ́rẹ̀ nkẹ́dẹ̀wẹ́kẹ́ yekume kalu kadalu imeledu kadate imeledu tate yekume akoye kado ya imeledu togane iye laji mungu ele tama da aka yona kamu ne kuma tigu ngojo duk madao kaye fahisha ukola abuta abude kola abuta abude pri primary pri, pri wedding photo lo ya chawere madu to emo yi facebook ko yi ko ma yi facebook òun ṣe ní rúlá lọ́wọ́ ṣe ní nọ́ọ̀lé mamẹ́lẹ́dà ẹ̀kọ́gbò yìí ẹ̀mẹ́dáwò yìí facebook ìkódà tí ó jẹ́ igbó ẹ̀kọ́ wà fọlọ́ mamẹ́lẹ́dà ẹ̀mẹ́dáwò yìí facebook àmọ́ àmàdọ̀ ilẹ̀ ìdámẹ́nẹ́ nǹkan máa gbádùn àti abáyọ̀ àkàdẹ́ àbúrò yóò máa jẹ́ mí àkọ́ lẹ́gìdẹ́ máa mú iye gbádùn dà ẹ́ ní kójọ rẹ̀ ọmọ àbàkọ àti máa bò kún yóò jí tákíyá adágè yóò náà jọkọ́ àbẹ́kí tó gbàmú náà jọkọ́ alálẹ̀ kọ́lá àpútà búrọ́mù àmúkọ́lá àpútà búgidẹ́ ọjọ́ àti wọ́n lè zina àbúkàbà ìdáfà àlùfà ìṣẹ̀tàn ṣe ń kà máa ń kọ́lá àpútà búchi ó one ma kpalɛ zina ma tsi lɛ emi ma rɔ lɛ akpabi one ma tsi lɛ ma wo kɔla abuta bɔ la du si awu dɔ le ma kuta bɛ ko ma wɔ la ma ma wɔ la ma tsa la tsi kpa du yi ta ɛlɛ kɔrɔ wa ɛlɛ lɛ ka bu ɛka ma maria ɔjɔ si ɛlɛ rɛ kuma ta do rege dɛ mama tsari ɔjɔ yɛ gba kuma dɔ mɔ na tsikɔrɔ lɛ yiniba ma wo kɔlɔ lɛ tsi kpa ko tsaka ma ɔjɔ ria ɛlɛ kɔrɔ wa. ma ọjọ́ rí a ọgidẹ́ ẹkùnrin ya ṣe ọjọ́ àti ní ọgidẹ́ inú ìrùnrin àyà ọgidẹ́ ṣe mẹ́wọ̀n ya àtìkì lẹ́kàrùlọ́ ma ọjọ́ rí a a ma ọjọ́ rí a ibá fọ́sítàkùkọ́rù lìdínú bìhìm takẹrẹ ìṣẹ́ni tí náà ló tó bọ́jọ́ òun kà kú gẹ̀gẹ̀dẹ̀ ẹ̀nà àjùmí kabanilẹ́ nínú ọjọ́ ọ̀kẹ́ bá ń mọ̀nà ó ẹ̀rìn jẹ́ ya ṣeun kẹ́dẹ́ ike oúnjẹ máa ma oúnjẹ máa inú àdúrà ọjọ́ kìta yìí náà tó bọ́jọ́ ẹ̀rẹ́rẹ́rẹ́ ṣe ni ọjọ́ ọjọ́ òun adùn lè fi báyìí ọjọ́ adùn lè fi báyìí wọ̀lẹ́m yóò sì rú alama fa'alu takon kìtà dúró gidẹ́ iya wáàtì ní àdúré òun gidẹ́ iná ta lónà alùkìkà kí ọjọ́ kẹba ohun yìí ó nẹ ọtẹ́ kó takiyete oyo aki yalu okuralu okuralu oyo we ali gebe cha ke don ebo ko tegede kunwe mo inu e don ebo ni mi oyo tegede inu sura banele e don o owe gina kola gide atika e gini owo owo tei wa yegi bo owo mule aba ho to to

wahum ya alamu tak ma ci ma ka kai biye ni ka ma ci ce biye nan ci o ya ka bi bodu kuma na la ba ne gidai ba to ali amma ci ko yo de pa ma ron annabi sallallahu alaihi wasallam tabal ki wa fi hadith abu huraira akhrajahu ahmad yanhi a ana kalaka o tadurojo tak yani o undu kuma dure ta e ba mi sallallahu yani adumi

adumigide yake atina rubayi ushidukum anni qad ghafartu li abdi falyamal ma sha ama amala ku ummedu chene jali akini adumigide ubawu oleti nduki se ubawu tunko ngumba kini enko ngati ise dele nchi kegba duki se ke agwa du mama atini aduba ugbe mi kusojo iba to nduba hu abdu chakchi to ba yẹ tó lè ṣe àdúgbà wọn lábálẹ̀ lẹ́kọ̀ọ́ omi gẹ̀gẹ̀dẹ̀ báyà àwọ̀ yọ̀yọ̀yọ̀ wọ́n kẹ́ tó lébi wọ́n mímà kó lébi òun àṣìṣe yìí máa àṣàkà ní wọn kẹ́ àgíní ò lébi gẹ̀ ṣe ẹni èyí bí mu ẹ̀ka kó lébi gẹ̀ ṣe ẹni lẹ́yìn wọn bọ̀ náà ẹni lẹ́yìn wọn mọ́la ọjà tó ọla yìí tọ́ ẹni lẹ́ ohun ọ̀la ń adé ojú ojú tàbálẹ̀ pàkóṣaká bàdà lẹ́nu ẹ̀kì tó lébi kì máa kó lébi gẹ̀ ṣe ẹgbàdúkùmà chánẹ̀ wá àjẹgẹ̀ àwọn ojú dà lọ ole ka maka ga edo ole ole un bagede ga maka e olola un bagede ga maka e <clears throat> oyi utinya no mole ni sigfaru na bagun e eh, ga dun da bi ele oju ake ne du ki adanya kele gede ba to eh, e ana du ba ku do ku so yo annabi sallallahu alaihi wasallam hadisi a bayani ah, imam ahmed bai àdìsìkì nọ láti àmì àṣí abúhùrẹ́ rẹ̀ jẹ́ láwùtàlá yẹ́ ni ẹnà kùmà dọ́ àkíní abúlmùdílà abúlmùdílà ti ọmọ ẹ̀fọ́ ọ̀nìṣe maula nìṣe ní ọ̀yà níbìkà ọmọ ọ̀yà níbìkà nìṣe ina àmà gbọ́ abúhùrẹ́ rẹ̀ inegba ka abu hurera ugba nibi ami sahaba ma ma mi sahabile ama ajubu sallallahu alaihi wasallam maini ya rasulullah arọ chojo idha ra'ayna ka raqqat qulubuna egba duka huwa nibi liba edwa ba iria ojo edwa ya edwa shini lola wa kunna min ahli al-akhirah kion ka yubu ka wa ba abana gideba ibo yona ngadegwa ọlọ́jọ́ na kéte ŋàrí ẹ̀yìnlẹ̀ ìlú dẹ́ kékeré gbogbo adá wọ́n ìdá afárọ́kùnáàkà àmúdárú bẹ̀ẹ́ tẹ́ kàkúgbò wa níbi àjàbẹ́tìnà dúnìyà ilẹ̀ àjíní ṣùwà ọ̀tọ́ àjíní ibi ọjọ́ mútọ̀ ọgbẹ́nẹ̀gẹ̀dẹ́ kìí ọgọ́ ànẹ́kà àmánẹni oyún ọgbẹ́nẹ̀ẹ́kà bí ọgọ́ ànẹ́kà àmánẹni ọfẹ́ abánẹ́ẹ̀kà bí ọgọ́ àjẹkà àmájẹni àmọ́ yàpá mọ́mọ́ abánẹ́ẹ̀kùnmọ̀ ànẹ́kà àmánẹni ìyílẹ̀ àjíní mú àìbẹ́dú wọ́ṣẹ̀ mímú na nìsáwàlàwàlà akini tunye amọ ya tunye amọma akwama akụja agbụkwuola akụja agidadọla aṅụrị akwụgbu ebe a nka anyị bịa chere níbi ha nka na-ere o fakọọla anabi sallallahu alaihi wasallam takika yanihi kọọla aka nabi sallallahu alaihi wasallam ka yanihi lau annakum imajika kini a megide ba tafununa ala kulli halin ẹgbà dúkùmẹ̀ e má dùgbò mi gẹ̀ ní alìdúkùmẹ̀ déhùn e alàlìhálì lè tí a ń túnmà àléhà ìdí kí mú dálùkùmẹ̀ ẹdẹ́ ogbó mi kí mú dọ́gẹ́lẹ̀ mẹ́ẹ̀dẹ́ ẹgbà dúkùmẹ̀ má dùgbò mi kí bẹ̀mẹ̀ kí á dúgbò ọ̀rọ̀ ọjọ́ kí bẹ̀mẹ̀ kí á dúgbò ọ̀rọ̀ ọjọ́ ọ̀nà kí bẹ̀mẹ̀ kí á dúgbò alùkùránì kí á dúgbò ọ̀pọ̀ ọjọ́ lẹ́sàfà àti kùmùlùmẹ̀lá ìkẹtù bí akófihàn amẹ́lá ẹkú bá màmá náà dọ́ọ̀tù mímọ́ yálé mẹ́gbíṣẹ́ ìmẹ̀lá ẹkú dọ́ọ̀tù mímọ́ kí á amela ekwu ma ma na awụ ji oyi ame ma na abụ megwu ega abụ na ekele omemele ka kwa gwụghị oyi egwu iloji nwuchi loji arabụ iloji nwuche chema chewane gbanwalama onugwu na ahụ ihu na-ede ya chụtọ ya begwu igwugbo ogbo jeun gị n'iwe je mum gị n'iwe ma jugbo ego na ọla agwụgbo mekwu oke ma ya e, egi ma eta mụ mekwu oke ma ya e, ma eta alụkwa kwụchaka wekwa ma anya adarụ ma e, tọ jibril ẹni kẹ́dẹ́ odẹ́lẹ́kí israfil ẹni kẹ́dẹ́ odẹ́lẹ́kí mikael ẹni kẹ́ àdágbàgbà ànùmọ́ ẹni kí máa rọrì lọ́wọ́ ànùkí nígbèdà jẹ́nà ẹ̀rẹ̀ àmá kàkà máa bú ẹ̀rù ìdílé anibi ẹni wàláhì ọgẹ́lẹ́ngà mẹ́la kò máa ná wúnyí mẹ́ màmá ná abúmẹ́gù ná surprise màmá ná ogun mi yàrá lè yẹ

ọlọ́ akọ́mẹ́kọ́ yàkàmù ní àìbí kùmá tàbí yóò gùsàrù lẹ́hùn kí yóò gùsàrù lẹ́hùn tákà bí ilẹ̀ máa rí tamá ọjọ́ bá wọn àtàkọjọ́ àdìbà wọn tòdálà àdúrí kàmù nẹ̀ lójá nẹ̀ àtà ìtumà ọjọ́ ọjọ́ tó ọ̀nà ọmọ tákùmà ní kéje yìí wẹ́n ni kí àrídàmù nẹ̀ tí pàkóṣáká mọ́ yake ka gidi ha menen yo turale annabi sallallahu taka abu hurairah shine ta ne ne sai ne wani tojo hadithna an jannati ma na aljanna tuwalu ka na ta ma ne no da ne i ba block ma ne no da wani block e ma ma muka da no ma o ma da e, mu mu ne no abuka ma no do ya ma ne no blọk egwu ma nọdụ nwe ebe m dachi simenti dagote ma nedochi ịghachi benu sementi ma nedobi blọk ole ịghachi simenti ọbaja na ma nedochi simenti enwe ekwu ma nedobi blọk ole ebe a zahabin goldu kumetini alegi elikan kumetini alegi kumedo ọda denyu toru goldu kanigide ọda denyu abajo yi ẹnẹwàá yá ma ní kíta 100,000 gold tẹ́ẹ̀lì góòlù lẹ́lẹ́bá ohun màlẹ́dù bí blọ́ọ̀kù yọ lọ́la pàkúṣaká mami mami amadọ blọ́ọ̀kù góòlù kàdùn ní mami lẹ́bìnẹ́tún fìdà ma wọ́n mi blọ́ọ̀kù ya azùrfà ma wọ́n lùnú azùrfà kékeré ìlẹ́ka azùrfà kékeré abáyọ̀ ìtíkí ẹ̀kẹ́lá abáyọ̀ ìtí báyìí ni wọ́n fàyẹ̀ 2000 tọ́ ọ̀dọ̀ àlìjẹ́ na blọ́ọ̀kù azùrfà màlẹ́dù ní وملاتها المسك الأذفر سمنتي كي تكوي كما ندو كي بلوك لفلما نو يولما سمنتي كي أدو يودا ماما يولما أنا بيني ملاتها أن كما ندو تشوك هندا مابا شي مسكي شان كي أمتلالي مسكي تو مسكي للي أمما أفودا ما أمما ندو نودو wọ́nà ṣùgbáwò ha lóòlú wọlé àkóòtù ìkẹtẹ̀ ṣe màmí ọ̀tàmàdọ̀ tùlàlẹ̀ mísìkì rẹ̀ mamu da ma yi kete ikete ma ne taa e kuma aki lu du ma chu tole to won le ma hoda mata ma ne du subhanallah ame won gire ba e ngari zike ka ne mi ka wa ka ayi o ba yẹn àmù rákìtì àtàyẹ wọ̀là yẹba tí a bá lò òbí ẹgbẹ́gbẹ́lẹ̀ ya ṣe wọ̀là yẹmú yákùnù látàbílà ti yáàbò afẹ́kẹ́ ní àlìjẹ́nàbá ìrẹ̀ náà mẹ́ta igbó ní àyà wọ̀là yẹ́fùnà ṣàbábù okóbi àyà ní chan alùkẹ̀wé àlìjẹ́nà mọ́dọ̀ òdùbù mẹ́ẹ̀lẹ̀ dàmẹ́ ọdọ̀ òdùbù mẹ́ẹ̀lẹ̀ kẹ̀wé àlìjẹ́nà kó rẹ̀ alkẹ̀dẹ́kẹ̀ wọn gẹ́lẹ́ ẹ̀dẹ́tẹ̀ ní òkúbì ẹni ján ilẹ̀ abájọ abújẹ̀dẹ́ yìí tọ́lẹ̀ ẹ̀nà gbádàmú ẹ̀nà lùsùtọ̀ yóò wá ẹ̀yídẹ̀pẹ̀ ẹ̀nẹ́rẹ̀ Ema já àwẹ̀ẹ́dẹ́ Edekeche gbogbo ẹṣí ni dọ́dọ́gbọ̀ mẹ́ta dọ́dọ́gbọ̀ mẹ́lẹ̀ ẹ̀májàkà níka ọmọ agbẹ̀lẹ́ ní gẹ́jú ẹ̀mà kó wùyí òun ṣe yìí ìrùdẹ́ ọkà ìdẹ́jú ẹni ìrùdó yí ẹni oníwòrùgbà ní sítù méjì kó ha ọmọdọgbọ mẹ́lẹ̀ dàmẹ́ ọmọ agbẹ̀lẹ́ ọmọdọ́ ha ẹmúdágbọ̀ ẹṣí ní kọlà kigidie tie kiga gbe ame royin pepepe gijo mo iba tadi ya ya agunga agunga afun abisigida iyo hiye ma gini shi moto nge shin irame ajiku nsa kuru ni ajin eri ka moto bi gbela ba yo ma moto e ti ya ma onungo nungo maya ka teni yeni onungo jo kuma ibe do ga be ni mu ya ne ko ni ma ma ni ato yo wa ya ne e ma be ku ni standard ma ka ama ne gidal jenna eda eja ka do dugu eda bi ngodo do dugu eda bi ngodo do dugu la yafna shababu okobi eni shan ogba ola la ni sallallahu alaihi wasallam enihi thalathatun la turaddu awatuhum talatatu la turaddu da'awatuhu abu mai tama adwa ce adwa mata ne al-imam al-adil ana to ba ya choko kwa as-sa'im mai aka ya yalin ya ba yuri adwa duka ce ta ne hatta yuftir ba ta ba kai biya lokalin ya ta kwa wa da'watul mazlum mai ene e ala ohun àdáṣẹ́ apánádàdù àwọn lẹ́tíà gbogbo ìyádùn lákẹrẹbọ́jọ́. wàtúftẹ̀ láàbò àbùsàmà mamọ́nù yálìbì tako ọdún aláwọ̀ ni wà ìzẹ̀tí láàrùsùrán na kawàlù bá àdáṣí yẹnu ń gẹ́bọ̀ pàẹ́gà ìwọ̀n àṣàtìkò ẹ̀dàgbà tùbì kìmá àìmájàkà ṣáájọ ìtàn àdúrà ẹnẹ́gbọ̀n àṣọ àláṣí yàtẹ̀ àpá ọmọ alùpùpù ọyọ́dún kàláhùn mọ́ ọ̀nà dàkìmá àdúrà alẹ́dù wẹ́gbọ̀n àṣàdúrà alẹ́bẹ̀ẹ́mà ọyọ́ aláti kẹ̀kí ó lẹ ọdọ́ ogúgbìlógúgbì àkàyàwó lè wá ní fọ́dá ṣùdábalẹ̀lẹ́ bó máa ju okó ajá wà múnẹ̀ oṣù ajá dólà àbájá múnẹ̀ ẹnẹ́gì nẹ́mà àbẹ̀ àkọ́ òfìgbòlò amúnẹ̀ àmà aláṣà aláṣà aláṣà abánilẹ́ ẹ aláṣì tí ó nẹ̀ ọjọ́ jẹ́ kí jọ́rọ̀ òhun àti sìgìdẹ́ ìjù alìjẹ́nà ń wá àmọ́ ìgbìdá ṣeun kàlùjẹ́ náà kò yálè padà ṣẹ̀gbọ́ abájọ́yìn ẹ̀ ń náà ọgbòmù rẹ̀ ọgbòmù náà jọ abájọ́yìn àlùjẹ́ náà kéte kò yálè padà múdẹ̀gọ́mẹ̀ tọ́ ọgbòmù náà ọgbòmù àjọ abájọ́yìn ìnínìkùnmà títẹ̀ náà ọmọ rẹ̀ rọ́jì aláwọ̀tọ́ aláàlùmọ̀ báyìí nínìkìdẹ́ ìtọ́ sannan amur yani subhanallah subhanallah ini kuma ita dai ka tunu ka shiya babu jaka ne kuma ne kuma ita dai har aitu mi da ja alai la nahar egboroka da bakoroka waiha men boko dwalo bumu dunyagu wa idha ja an nahar ina layl egba odu gboroka lo egboroka gbodo alu meka mi gin ene

so ẹ̀yìn lẹ́jẹ̀ kékeré mi ti gbọ́jọ́ pàláwù tàbárakà ọ̀tà aláìníhí àbó kùmà nà máa lè gìdẹ́ yìí kùmà ṣẹ̀bẹ̀ ní kùmà tẹ́nà àdúbà túgbùn tó aláwù tàbárakà ọ̀tà aláì pàmà ṣókò ọjọ́ gìdẹ́ yìí ẹ̀mùsùrọ̀mẹ̀ máa dáa أولئك أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات وجنات وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين الله أكبر anibiya muhammadu sallallahu alaihi wasallama ina adojo duki o lebi ṣe ma min rajulin yudini buzenban faitawadda ẹ e o lebi ṣe taki ẹ̀rọ ẹmú pàbí ojú lebi lẹ́kẹ̀ ṣe ẹni jẹun kò ẹni kí kóló ṣe kò àlọ́ọ̀lá ṣe rẹ̀ lẹ́lẹ́ kò àlọ́ọ̀lá ẹlẹ́mọ́ ṣe alẹ́jọ́ lebi e ireju chegba waja ireju chibi ala aseri ireju chegba ọrọka ireju chibi alima ugwu takekwane e alụọla chi na e nafila dagu meji chi nafila egide echi tudu kojo ki gi nafila legido levi ebe awe eni wee abana lechi fayastaghfiru allah azza wa jalla wee aduba tini tubojo illa ghafara allah lahu shiri kojo ki mulebe lehudu bawe ọwile madu akini salatu tauba salatu tauba madu ọwọ́ ẹ̀nẹ́ kìtà lórí iṣẹ́ mi kàn ẹ̀rọ abáyọ yìí ká ní ẹ̀ẹ́mí ìrọ̀ pàkúṣà káàmì ẹ̀ ṣe kẹ́ gbàdàbí náà nìkan wọ́n gbàdàbí lọ tábà ẹ̀ ṣe kan bí adùn èmi ìbà ẹ̀dá yàtì àṣẹfúnlá àṣẹfúnlá yìí àṣẹfúnlá ọ̀làmù kẹ̀kà yìí dábẹ́nà àgínní yìí ukwu gị bet ma chechiwa ya na-eche nkwu ekpa agwane wee alụọla chi gekpa agwane ke na afela eulevigira ekwuchi edomechekwabie emrubami aṅụmekwurumikwu na ekere anyị bibọta edem na-ekwu echi ya na iche nkwe na ike abanilecheba to inshallah onye chegbaru ka adolevelebaara salatu tauba ma adọ kenene kikọche tụrụ gine gị nachi imi ka gịnị fatia egba sura ogwe ga egba mkpu fakra uma ta esra min qur'an sura ke lola nwe kun egba yi ya na do hadu mu ne dun idagun edagun ni ake ama ni awon nawaitu adaa ana akrau salatu tauba ba ki ina ino gala dun ko wede etene ke tinda do batu bojo Allahu akbar e chano e a ti pa ke salama pa dagu meji e salama pa e tinda do batu bojo ole ke ne ka bojo ojo le fikeshi o ya do le le ba ojo aka be du ma tinda do bogo ne gidei abele ola ma ma agba bo ibili tedomo ulaika jazaohum rome majika gini magfira allah wa ada duba nguma magfira tu rabbihim aduba duba ojo ko ja dunguma wa jannat aljanna ngodo moge amali janna ngodo mo nti chal janna yoka aljanna chi ya ngoja ya we mai ni unne digide aljanna gugu edodo bi unyi ka kuma duwe aljanna amunye kuma ya ejo e. òkà ìhun ẹ̀dọ̀ rọ́rọ́ abọ́dọ́ méjì ẹ̀dẹ́hùlẹ̀ tààtẹ́ àlùlẹ̀ kẹ́nìkí àmì ìhun nípa ẹnìkí léwu yìí kàpadà nyi àtúkété ìṣèmàdó ẹni òun yọ bẹ̀rẹ̀ kẹtẹ́ yìí wọ́n na nyárú pàkúchaka yìí ánẹ̀ yìí kì máa jọ níbẹ̀ kó máa mẹ́lẹ̀ dùn ohun kwenek ma dị le ịkpakwu chaka ya ga-ama ebinwu amachego ile ịkpakwu isi oyi a na-ege ma ịkpakwu nụ oyi na-akpa na na-36 steeti fct abuja dọ wee ma dụ mkpakwu chaka mụ moto duduru kecha na naijiria lè ń tàgé abẹ̀tẹ̀lẹ́mà japan america chuenei indonesia chuenei mali chuenei saudia chuenei lebanon yemen azerbaijan britain ọgbọ́dọ̀ àmì kọ́ntìrì dúkìdílẹ̀ gàbàdì àbàkújáká paris kìdéhùn àmẹ́wó kìdéhùn ẹ̀rọ olí kìdéhùn ókò kìdéhùn ájì kìdéhùn òwẹ̀lẹ́ pàkújáká ẹ̀yẹ̀ kó ṣe ẹ̀pá

ó yẹ kí mú kó wọ́n àbọ̀nà tó ọjọ́ àkíní àmàlìjẹ́nà wọ́jẹ̀ náà àmàlìjẹ́nà máa kó àbúlẹ̀ tẹjẹrí mi tààtì alàǹkà àmómi máa chà ọgá lẹ́lẹ́ ọjọ́ omi yẹ́nà àmómi omi lẹ́ àmọ́lómi kìí ṣe ní ọjọ́ fìtí ìhókàwà ọlómi kìí ṣe omi mẹ́lẹ̀ ìdán wáyé ibi surat muhammad omi mẹ́lẹ̀ ìdán wọn ẹnu omi omi omi omi ẹ̀ṣá máyí omi wọn máyí omi nónò máyí omi ọtẹ àmọ́ omi mẹ́lẹ̀ lẹ́lẹ̀ kọ́ọ̀lì ní ìnà fíhà ọgbígbé lè máa ṣe mọ́ ní ìmá àmì ní káì omi kàní ààbò rọmẹkùnmá dùn ààbò kùnmá

ní ìmọ̀ àmúrọ̀ mẹ́má lẹ́ ìyàn olóró tàbàlì. Kọ́dì kọlẹ̀ tí mi kò mú ìlànà fàtí rúfin àkùnlẹ́ta rúrùkẹ́ ìfàkà náà àtùgbẹ̀dù ìrùkẹ́ sí bí. Hàádá bayánù lè náàsì. Bayánù lè náàsì wà dọgba náà mẹ́bà sunẹ́nù nìyá ya dọgba náà mẹ́mì ẹ ma dọ́ sunẹ́nù dá alùkùnmàṣá kẹun lè ìyá dọgba náà mẹ́ oyi ojú kàkí ni ìnà ọ̀nà kàṣá kẹun tánẹ̀ tákàmẹ́ wa àmà kẹyàn iná lọ kàṣá lè pàmà àmà kẹbí tánẹ̀ tánẹ̀ dọgba ẹ̀bọ́ bíbí iná lọ́ka kó jípa máa lè ọjọ́ akàrábọ̀ àmàkázìrì màkàbọ̀ àmàkázìrì ojáàni wáyé ẹni wà lákọ̀ ahlẹ́kìnà àṣìyà akọ̀ ẹni àmúnà wúlé mẹ́ bá àwọn mápalu lè wúlú mẹ́wọ̀n àmúnà wúlé mẹ́ àwọn mápalu lè wúlú mẹ́ àmàchata ọgẹ̀ṣà akó jípa máa ẹgbàzámẹ́ni fìrà áwùnà ha àmàchata ọgẹ̀ṣà ọgẹ̀ṣà kọmọdúhù ọ amacha ode ode ochochi ode ga akara bụ oyibowu gburugburu arụle amacha ode ogele ogele akpalụmahalaka toro ogele leni na ọ na-akacha chile kwesị rufin ardi toro ala mechi ya wo oje anyị mechi ya wo oje anyị فانظروا كيف كان عاقبة المكذبين torukume go abokuma adọrọ ọjọ rimi mi ọna kudi anya ma dẹ torukume go nẹmẹ kìí dákọ ọjọ akọlà gẹrẹ yìí abójá nẹ maka màṣẹ mẹra nanẹ abokọjọ kuma lójí ni yìí àmì áàdì ó yá nẹ ma tọmọ tìrì tọ náà mọ náà tìyà ọmọ anyá go bóyá níbi ìhòòdù ìgbélégbélé yìí ìwò ma tọmọ àwọn ọ̀nà ẹlẹ́gbẹ̀rún lórí wọn mọ̀ ní abójá níbi sáàlì hù ihe ma bụ ihe ogweta abụọ itomoti gịnị abuja na medina ihe ma tomoti gịnị amụna eduru mụ saibọdụ nwe ya lita gị ihe iche ihe ogwu medina kọjọ kwanụ ẹnkẹlẹ rẹ abọ́sẹ̀dùm bóyá wọn tó àti ní máṣí yáwó tó mẹyà bù wọn náà kọjọ kó yípa bọ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ẹ̀yìn láti yáwó mẹyà lé olùgbòǹgbò fúra àwọn òkun tọmọtẹ̀gì ni òkun ṣẹlẹ́gbẹ̀ẹ́ tọmọtẹ̀gì ni ya kí ọ wọ́n kọjọ kó yípa òun lẹ́yìn ìmọ̀ àjàkàtì ẹlẹ́gẹ̀ ní à sí rúfin àrùn ó yá níwà nígbìdẹ́ tó mẹ́ṣí yáwó kiri torókùnmẹ́yà gbó ìmọ̀ àjàkàtì yáwó tó gbó

ma ní kí 47 ma ná yeye yìí ókàdọ́ àhóyì má dá ihò àmúnà arábẹ̀tẹ́ ó má ẹ́ àmá wọ́n òun ẹ̀wọ́n kwa wọ́n kàí ya àkíní dákẹ́ amínà báyàmà ẹ̀ múdẹ ní ilà máa yọ wọn abúlé ìgbò màdẹ́yìn fasiru fil abdi ẹ̀kí àwọ̀ kí lùmẹ̀ yá tínì nì kùmẹ̀ gbódù ìbọ̀ gẹ́nẹlẹ́ ẹgbà kùmà tìjàbé tàpàtì tí é dùn máa dùn kùmà rá àbókùmà yìí dùn máa dùn máa tàpàtì kùmà rá lẹ̀

mgbe ka anyị ka eji ihe ahụ otu ma anyị n'ihi egbe egbe ogwe egbe ụmachi ụmajuma ụmadegbe ka doo gbele mata anyị ịwa na ịwa na ịwa ọ na-ala gịrị ịma nkwule ji ṣíwá jìdọ́ mọ́ yìí wọ́n gbádùn ó yà tí lakọ́ ẹ́ ma lè ṣe ta ya ẹ̀ ó nẹ̀dọ́ tẹ́ ma lè tẹ́ ẹun kí wọ́n ihe ńlá ọwọ́ mọ́gbùdù ọ̀ṣẹ́gbù ó nẹ̀ dẹ̀rẹ̀ tẹ́kùn ma ṣàyọ́má olèmdà nìyẹn rẹ̀ àmì wọn gẹ́nẹ̀lẹ́ ìjọ ẹ̀kútẹ̀ ọjọ́ àti ní mẹ̀lí amújú ẹjẹjọ mẹ́jẹ mẹ́tí àwòdù mẹ́yà tẹ́nìní kùmẹ́lí fọ́sírùfin àdìfọ́nsùrù kẹfàkádà àkíbàtúl ó yà ní nàìjíríà ẹgà bá dé á

ìdáìkọ́tọ̀ mọ́lẹ̀ kí nẹ́ra fún ẹmọ́nà agìnigbò ẹgbẹ́ ìpò ẹ̀dùn kẹrẹ bá mọ̀nà ẹ̀bá wọlé lùpẹ̀rù ìta ọyọ́ yẹun fún ìwáàzì ilé yẹun tó wáàzì àmẹ́ra bá nẹ̀gidẹ́ ìwẹ́ má náà lé ní ìdábẹ́nà àkínà ọ̀nà kẹlẹ́kà taka polisi dama nike traki mba òun na mi tíráka kì á nẹ́rù tíráka mi polisi àmẹ́hùn kì á nẹ́rù blọk àmì tíráka ẹdùkùnmà ní àwọn àmì ní ọba ìnẹ́ àmà ń sẹ̀tì kì á nẹ́ ń sẹ̀tì kì á nẹ́ ẹ̀họ́ kété ìní ìkìdọ́mọ́ kì í ṣe 3 million tó dá àmì tíráka kùmà kó yẹ hùn ẹni ẹlẹ́hùn wí dúdú yìí ni wítẹ̀rẹ̀ ẹ̀hùn ẹ̀ ma bu kun yoji ta ta ta ta ta bi bara lale akun ga ke na ju bitere adi ha ina mun te bidele ojo ati me tiyawo toruku me go alkamune ko yili fanzuru kifa kana akibatul mukaddibin aboku ma do lojo re mi kuma gal kuma ko yili ubila ha hada bayanun oli kuma ka akide ba ola bire jude bayani de dinna ma ci bayani gide ngamune wọ̀húdá ó nà àwọn lọ́láwọ̀ àwọn tọ́nà wọ́n mọ̀ wáàjì ní àwọn ṣe nínú dá ìlúmọ̀tẹ́kì àmàtò pọ̀lú ẹkùn wà fún ìwọ̀n wọ́n látẹ́ inú ẹgbẹ́ ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلمون ọla meki pan ọgọ́lá máa ṣọ̀bàtà àdínì dágígbà ya rẹ̀ ẹ̀kàkẹ́ bóòrùn gbọmẹ̀ àdínì ṣùgbìbì alókè ẹ̀làgídẹ́ ìkọjú àkàí àwọn àkàún àmá àbókè ká ọmọ yóò dùsàm sáábà níbi sọ́lá àrẹ́sọ́lá ẹ̀gbàgídẹ́ ogun ọjọ́ àkíní ọlá mẹ́kí pánú wọ̀lá tẹ́jìnú mẹ́kí tọ́lá nọ́n mẹ́kí tọ́lá nọ́ dídí mín ọgbẹ́ ẹdókùn mẹ́ àjàkà ya kìdábẹ́nẹ́ àkáyọ́ mú mẹ́dàbì kìdábẹ́nẹ́ àkúmà ahùmẹ́dù wọ̀lá mẹ́ àkọ̀dẹ̀dẹ́ àmẹ̀sìbó yọ́yọ́ ilẹ̀ ilé tí karatu Eh, eh? dabal ka yakara bo ka tijo gwa aljana tala han me choba tam tak menne todu amenehu ma pita bai ne un du ke chenge nyo e awa aljala han chogala ma pita mai bai ni nothing good comes easy bai ne un du ke chenge nyo ba e a tu no wala han inal a achoba tada chaka chama yo nyi kumeli ba menu yo akenga la hama ne ayuji ó nẹ ojiji kí ọkọ́ ní ẹni ìṣẹ́gbàlá haìjẹ́ ní ìrọ́ṣọ̀bàtà ìhùn kọ́ta ìyàgbà plan ẹgbàkẹ́nẹ̀lẹ́ máa ya ìyàgbà plan gbẹ́nẹ̀kì anya chogbu àbẹ̀kú gbẹ́nẹ̀kì àló máa dẹ̀ ńkàún ẹ̀rẹ́kì anẹ́kù máa lín máa wọ́n wuli kùmà kẹ́nẹ̀dẹ̀ ìyàwó rúlé ulele yàrọ̀lì ló jẹ́

oyi ka ma wo yi ji ọkọ gọọmenti jíjá nẹ ohun ẹgbẹ́já tí ní òṣèlú ìlúra ìbádá alẹ́ ẹlẹ́dùrò ẹ̀yìn oko ẹ̀yìn skulu ẹ̀yìn pé mẹkáníkì ẹ̀yìn ajá ẹ̀yìn akádù lọ́ha ẹ̀yìn aníbàárù ọgẹ́lẹ̀

meki a kpedo bie nifa wa antumul alawo amedata teyi amedata teyi eyi redio matini lɔmɔ eyi newspaper kɔlɔmɛ n'adu lɔmɔ oji facebook oji whatsapp kɔlɔmɛ n'adu lɔmɔ dawa mɛmɛ n'o adi mɛ n'asi lɔmɔ mɛ kilasi bi ka nɔɔ ka mɛ kɔ mɛ kɔ mɛ ohun mẹ́ṣe tákàdé ní tákì ayé àtẹ̀yí wà á ń túnmọ̀ àlọ́ mẹ́jẹ́kù mẹ́ṣe alẹ́ àmì àtẹ̀yí nkuntum mọ̀mìnì jẹun mẹ́tì imani iyẹm tẹ́sùkùn kọrùhù iyẹm tẹ́sùkùn kọrùhùn fàkọ́dẹ̀ mẹ́sàn kọrùn kọrùhùn mìtìlú fatilkal الذين آمنوا. نعم. وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله, والله لا يحب الظالمين إيه أمساسكم قرب شامكم يموت عقبي كعقبي كربومة فقد مثل قوما قرف مثل أموجا كما فما ديوجا أمان قوموش عقبي لك

ichaka na awe ebe a ediju nke dị ọkwụrụ danụ ichaka na awe ehela mọla keda otinye ike ya kpomi onanyu ẹdẹ yíò tó lúkẹ́ ẹgbẹ́ ní kò tó ẹkẹ́dùn àti ihe ní tó lúwẹ́ ẹdẹ nwe kẹ kó wá ṣe dábẹ́dẹ̀ kí àwẹ̀ yíò kìjàkà náà òun ní pátákì ìhọ́lamọ́la yẹ́dàmọ̀ ẹ̀pàyákẹ́ lẹ́lẹ̀ ìpínlẹ̀ lọ́wọ́ ọjọ́ àti ní àmẹ́ olúgbòrúgbò iná ń kùnmẹ̀ chama kìdó máa wù máa fọ́kọ́dé mẹ́sàl kó máa kọ́rùn nìkan agbè olúgbòrúgbò wọ́n dọ́ lè ma ní ìdọ́ máa wà má ọtílùkàlà àyà pẹ̀lú ọjọ́ kì àwọn ayin nùdá wílò ha bí nàná ìpààrọ̀ àpààrọ̀ yín àgbàdá inegechuji olimamu ohun meja ane omumeja amuji abana lecha nko yomudu gimuda atane ba watilka alaya ojo nke ana nwa ba nudawilu ha bi na na kpalu nyinwewu ihe ategi ne gaba mepo nyayo mechi ni kpahe ozo nile ona ojo mama he odunu nwo otona ya he okwanyu eleyini ojo mdu wenwo e ya he okwanyu e. meyu e ajo wini

gabọ́ ẹ̀ bọ́ mẹ́ wà jẹ́ ti ní ìgbìmọ̀ àwọn olùkú ọyá yìí ń gbọmọ́ wa òtín ka àyàmù ní dárí ló hàbìnà náà yẹn ní dúkìá dáhùn òun àti gbígbé rẹ̀ ìnà ojú ọjọ́ àkíní amọ́jọ́kà dúnmẹ́ ní ọ̀làmẹ́kì yọ̀yúmẹ́ àwọn ọdọ̀ yóò kà náà mẹ́kùnmẹ́ yọ̀yún pẹ̀lú àlẹ́mà aláhùn lèrí na àmàrà àjò máa gidẹ́ yẹ ọjọ́ àti ìdẹ̀gílé òkí ma fókù màdí imani àmẹ́yìn okó ogun bẹ́ẹ̀dẹ̀ ọjọ́lẹ̀ ẹ̀kà mẹ́yàn òyìn ẹ̀ mẹ́pa makáfìrí mẹ́ájú ń yáyọ̀ makáfìrí àmà kùnà ya ká mẹ́lẹ́wà àmà takùnà ṣọ́kẹ́lẹ̀ mẹ́jú yá káyín tọ́ àmà olùgbòyàn má kàkà mà wà náà ní

ọgbọ́ ojú àdébì mú pọ́ ẹnìkáì kéfà na fi lè hùkó mú ṣẹ́jú nàbí yọ ṣẹ́n kà mọ́nà ní kéyẹ́ náà níbi máa kùn máa ba ṣe àgbà abájẹ́ gidi abábó láàrín dáa máa kojú ma abẹ́lẹ̀ a pa bẹ́ẹ̀ mẹ́ta àwọn náà máa lọ́jọ́ àkìdí ìtàlẹ́ yẹn una yẹn wọ́n sí ọ̀nà ọ̀dà àwọn náà wà níbi yọ̀nà lẹ́yìn alẹ́ kàmínà àmúrì ṣe wọ́n

waliya alama allahu na-ama allahu atini kima boku ma di imanu tushi tudi boku ma di imanu tushi abdu ko bo ja gbiti ma yo mo abdu kadi ni gbiti ma dago yere ma ma won ke ya lu ma ta aga i wege ta ge ni hi adini nge jo gele no mani mi ji ja mani ji o eli ki akabane len wa yattakhidha minkum shuhada allahu atini kin oda kin na boku ma kuku shahidi kúkú ẹ̀fẹ́ pé hùmẹ́ àní sahaba níbi sallallahu alaihi wasallam àbábà pa ẹ̀rí ìlú ẹ̀hùn kà máa gbọ́ àti ní inú jí má tún lè pa kú chákáábà ní àmà ṣe kàkí ní kúmàrù má pàtó lọ́jọ́ ẹnẹ dúkì lè kú kì má ojú àdínì níbà kúkú ọ̀bọ̀ kàkí múdà lè kú kì múdà ojú ìjà àdínì dẹ́tà ẹni odo juma ma dunga nile ma ma ni ashahid e ba du ma do nile ma ni ashahid shahid ti title ngi jinga na e ki ku ku ogun abe ku kwa dini ima ju ku ile ku ma di shahid le mo so abo ma tema ku kamora tima ku kama ma yema ku kama ma yema manu title odo ofe shahid le ni ba amado yema maja ṣeun ka ẹni mẹ́lẹ̀ ju abáyọ̀ kìkìbó ka máa tá máa kú okogwu abẹ́kẹ́ni kí yíò ń kú okogwu abẹ́kẹ́ni kọ́ máa yíò ń kú okogwu abẹ́lẹ̀ ẹjọ́ máa dùn bá wẹ́kẹ̀ máa nẹ́nẹ́ dúkì kú okogwu abánilẹ́nibá wẹ́dọ́mọ́ bá iná ń kàmínú adúrà kí ní inferiority complex àwọ̀wáṣẹ̀ lọ́rọ̀ tẹ́wọ̀ máa tó dẹ̀ abẹ́gìdẹ́ ìlú pàkúṣáká amọ́mọ́ọ́fẹ́ màtí wẹ́ àtọmọ́ọ́fẹ́ ti ọ̀gá ṣe yọ̀nyọ̀nyọ̀ dábẹ́dẹ́ àkí àyákú àníbi àràkútàbálẹ̀ àbí àràkútàbálẹ̀ àmọ́dẹ̀ ẹ̀bọ̀ máa mú yóò jẹ́ kí aṣọ àkún ẹ̀dùn apàdé ojú ọ̀gá kìdẹ́ kì á ṣe yìí ẹ̀hùn kì áwọ̀ ṣe kàkí nìyí àmì sàhábẹ́ ń kúkò yìí máa tóhùn kí ń dùkú ọ̀gbọ̀ yakú bódùbòdù kúkú bókù máa ṣọmọ kàtíhùn máa kó yìí máa na taki mudi amado egba kuma eneka du gutela kuma du nje iba owule kuma cha ni bi egba le iba ma ni agbe agbe agbe owule won yoda bi jẹun daji tako mo chini wo abo mo chini wo iba ma ni iwo ile ola iwo ile ni taki puke to tako ubi kide ama ni bi ulaika مع النبيين والصديقين أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ترانك ملك أمونا أنا ينايري بيكم أدى تاتيت لباكو رانك ملك ما نايو ترانك ملك دايبا أني بيتاني ekele nchukwu ekwulọlụ one kí àmúdùkú ẹ̀fẹ́ ìyẹ́lẹ́yìn máa yàn ní abáyọ ní àwọ̀ tàbí ìṣàgbè sí ìdíkùmàṣó tó yọ́ dàbí yẹun dáyí tákì lọ lẹ́lẹ́ni kú ibà tákì ìránkì lẹ́lẹ́ ẹ̀lúkú ránkì ìgbẹ̀rẹ̀ ìbá ẹni yóò rìn àrùn lẹ́lẹ́gbẹ̀rẹ̀ ẹgbà òyàlẹ́ mọ̀ eme da igidi ni a gaskiya ya gimda mi imani laduwa ne yo ma kigbe na ma ti ikun ya gija pa mi fulani buka mi fulani adi ya yiwu ebo yo ma kigbe na ya ni ma gbere mi fulani tukwu ma ya gija ma to edo ma o ya pa ma ma ma guma ma tudala ma

وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم حسب أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين وليمحص الله alladhina amanu nga allah tabaraka wa ta'ala ya tini kiwo me do abu kuma da imani kiwo me do ma ko fe eh yumahisa ya tini kiwo me do ma hi kiwo ko fe an yo ma do ke yumahisa na sha kini iwa kini ke tanen emi wa le dunga bote e yumahisa de o ya tini e do ma nga nga nga yukaffiru anhum min dhunubihim in kana lahum dhunub ongi atini edo manga ki imani ma gofeuma o yamhaq al kafirin ya ati atini ki ya amauna kim nuja makafiri en kita ko jojen ujawa kakafira adda pa ebe boyon am hasibitu ai dai men ne jule an tadkhulu al janna ka kuma ya daba al janna ali yala ha al janna tala kuma ya daba galenu ta kuma ya daba wọ̀lẹ́mà yá alẹ́mìláhùn lè rínà jẹ́ àdúmíkú ọjọ́ máa dédú tẹ́jú gẹ́dẹ́ kí ó ní ewu kí máa kó nílẹ̀ kí máa àbúkù máa ti kò kí lè hùmẹ́ ní lẹ́mà yá alẹ́mìláhùn ọjọ́ máa tẹ́jú gẹ́dẹ́ náà mọ̀lẹ́kún máa mọ̀ ní alẹ́dínà jẹ́ àdúmíkú àmá ti kò kí lè gẹ́dẹ́ hùmẹ́ àmá ti jihad gẹ́dẹ́ hùmẹ́ wọ̀yá ẹ̀kọ́jú àti ní kọ̀rọ̀ yìí nìmí lọ. tó dáálẹ̀ aljanna takiwa nukọ́rọ̀kọ̀jú àdáátẹ́ ọjọ́ ní kí àjíní ní ọmọdọ́ ẹlẹ́mẹ̀kí tọ̀ iye òyà nígbà tí ní kí ma bókù ma tínà lè náà gẹ̀ṣá iye ọya mọ́ṣálásí mẹ́wọ̀kọ́ agabókù ma ní kí kò kílé kuma dọ́kọ́dọ̀ àgbẹ̀kọ́kọ́ karatu kuma ṣe gidẹ́ agabókù ma ní kí kò kílé kuma ṣe kó kà sílẹ̀ kí ní kuma náà alu pàọ́kọ́ ma pàọ́ra ẹ̀ ma pàọ́ ibẹ̀ alu ma ike ogun ma anya aja agabu kuma nake chiko gini kuma ma kokodo kuma lemu ja ki wazi ma anya chi agabu kuma nake chiko gini kuma lumoto kuma kuma dishi wazi kuma kuma lasu kama kuma dishi wazi kuma alqur'ani kuma kuma kuma kuma dishi wazi abeko ka ma chi jihad le shi ne ko yoki mtingi ni jena dumola babe dumola ni أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه فقد رأيتموه وأنتم تنظرون wàlàkọ́dẹ̀ kúntùm tọmọ̀náwùnà lèmọ́ta mi kọ́bìlì amẹ́gidẹ́ mẹ̀títà dọ́jọ́ okú kúbìó mẹ́bẹ̀ yọ okú kúbìó mi kọ́bìlì àǹtẹ̀lẹ́kọ́ òdó wátákì yúmẹ̀ kúkú adé abájọ́ yìí ọkọ́dọ̀rọ̀ àìtùmù mẹ́ okú lẹ́límẹ̀ wọ́n tún tẹ̀lú mẹ́ wọ́n mẹ́kí kó yá tága nì ìtàmì abẹ́jú àkọ́jú ẹ̀mà mímọ́ ogun kàdúwá káàmà onákùnrin àmàkà àbìrọ̀ ẹ̀rẹ̀ ọjọ́ ìyàlẹ́ àwọn àmì abẹ́ yóò yàlẹ̀ òyàlẹ́ wá tẹ́ àbáyẹ àmì àwọn yàlù bìbí tó dáálà níbi wa sallallahu alaihi wa sallama dabalki wa hadith ثبت في الصحيحين حديث بخاري معلقا من حديث مسلم ينهي لا تتمنوا لقاء العدو mẹ́kíbi ojú yìí mẹ́pẹ̀lú ọ̀la mẹ́ẹ́dínú wàsálùmọ́ àlàáfíà mẹ́gbẹ́gbẹ́ mẹ́gbẹ́ láfíà adu akube chidomo oyo kambo oyo kambo bula na yado ko aiba mama odu kwa da mama kama o yaye ngo duke makuma yala lewa mado kigala ramadan mama odu kigala ba ma o yaye e manya ka kigala ga mama odu ka anpa mi ba ma o yaye ma yi e, e, ni me yumaro en ko ni me yo mati a me yaro iniki je je ki acha me tukwa ma

aba meju gburugburu aje ede oya amaruto mo amanya elepa ukunu leduke ne mo ama pele lepa kama koda oji kama ye kama kede on kamela chi ewo igula kite ne munu ne kifo tsebu egbe egbo lo ko mane to kode ki bi acha ide ne ni gbele ene munu ne gbele ewe mi ije je ne meje ta egbe ko mata ko weyi ko mata ko bi

amunu me pam gome de me kwa de maito a su ke biya le turu kada ku yuma turu ko la ti ku de ne inda da yane me ye ku me mda da yane me ama gban ama ya na gbu kene da di umu ni la tatamannu liqa al adu ene duki bi ojo en ku me duguri ni ki ti obe ti akini boko haram ni de te do mo ni oye machane kuri

tako nkomono bolo ge yele ge ya ogele ma de uya eba de uya eba de uya eba ala gere ji ka eba oyo ye mo mi ngo omole nga jo ni na gwo ko ya gwo ko ya ko ya eto no bota ni e ngota de tolo le ko mo je ngota ma ko le clinic do ko ti ma ma o yi ni mi ki mo ma ya ya bala o yo ngi te na te ko yon o yo ma ya ka te ko ni no gle bi ma me ki ke do ru ki bo da ba gota yi gota me tolo du di gota awo yi o yo kukun akeke no won abi po yo ja ka re wa

wẹ́pì tí ó yọ́ ní gẹ́gẹ́ dẹ̀yìn dẹ̀yìn ẹ̀gẹ̀m lọ dẹ̀yìn dí máa lọ ẹni máa lọ ẹdún lọ ẹmọ́lẹ̀ máa lọ lọ ọ̀nà àdú ẹun dúkẹ̀ẹ́jẹ́ oyọ́ máa ṣàtẹ̀kọ́ rẹ̀ lẹ́gẹ̀ẹ́ tó dáálẹ̀ aláwọ̀ tàbárakà wọ́ta ara ẹni yìí òun ẹ́ àṣàtẹ̀kọ́ yìí ẹ́ ọjọ́ àṣàtẹ̀kọ́ yìí wọ̀lẹ́mà yá alẹ́mìlá الذين جاهدوا منكم يا لما صابرين ولقد كنتم تمنون الموت من ukola nge yeme kungu da ba ye me ko yarana ko yarame me da ko me ngula me yamane so algrede ona ba yo insha Allah uh eh, anya tini horuka eh oma muhammadu ko oma anya tini wa nabi sallallahu alaihi wasallam alkuma alka amune rabo te ko gu manya bokuma hidago nabi sallallahu alaihi wasallam yani wa'lamu anna aljannata tata bilal siyufi ene menare ya kakini hii kwa kutaki kumefumene ba oga ni ungali jena mele tulale ujaye kimudo chuchu memora bile tenge amemda doome ahuja imda ya ame kichu kukumeran memedo kulonyo kumela kukumeja سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوة وانا عليه أطراف النهار واجعله لنا حجة يا رب العالمين صلوا على نبي الكريم